alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah amma ba'd fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh arúgbó fọlọ́ subhanahu wa ta'ala tó tún ṣe wà kú lórí dáadáa àtọ̀rọ̀ àlékún kí ọlá àtìgẹ̀rẹ̀ fánàgbà muhammad sallallahu alayhi wa sallam naam láì ní gba ara wa ní ní àsìkò eh, mo rí nǹkan kan láàárọ̀ ní orí Eh, BBC page tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa àwọn ènìyàn kan tí wọ́n sọ wípé wọ́n lówó jù lágbàáyé wọ́n kọ wọ́n pe àkọlé rẹ̀ ní níbi tí àwọn òṣìṣẹ́ ti ń ṣe wàhálà láì lówó lọ́wọ́ àwọn alágbe méje kan rèé ní àgbáyé tí wọ́n lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ dúkìá àwòdàmíẹnu ìyẹn ni kí ni o àwòdàtọ́ wọ́n ní ẹ wo alágbe méje tó lówó jùlọ ní àgbáyé BBC News Yorùbá ní òwúrọ̀ yìí òun náà ni mo rí àkọlé. Eh, eléyìí tí BBC Yorùbá tí wọ́n gbé jáde ní òwúrọ̀ tí mo sì rí náà ni mi ò bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tó fà á tí mo fi kára ró ní orí afẹ́fẹ́ òun náà ni ìwádìí ìyún alákọ̀ọ́kọ́ wípé kí ló dé tí wọ́n fi ṣe nǹkan tí wọ́n tí wọ́n ṣe yìí torí pé wọ́n wu ìwà kan níbi àtẹ̀jíṣẹ́ eléyìí tí tí wọ́n kọ yìí so ṣùgbọ́n mo rò wípé jẹ́ kí n ṣe ẹ̀kọ́kọ́ ṣe ìwádìí ráńpẹ́ lórí wípé kí ni wọ́n gbà ṣùgbọ́n lẹ́yìn ìwádìí mi mo rí wípé àṣìṣe ńlá gbà òun náà ni BBC òun ni ni wọ́n ṣe wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn alágbe méje gẹ́gẹ́ bí bí mo ṣe sọ so tó ṣe wípé wọ́n lówó jù lágbàáyé gẹ́gẹ́ bí àwọn náà bí wọ́n ṣe kí ni o bí wọ́n ṣe kọ́ sí kọ́ síbẹ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ ìyanilẹ́nu ni wípé nígbàtí wọ́n fẹ́ fi intalepè ní àwòrán láti fi ṣàpẹẹrẹ nípa àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa wọn yìí àwòrán ẹni tó jẹ́ ẹlẹ́à tó bojú òun ni wọ́n fi síbẹ̀ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn alágbe náà gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí ìkan nínú àwọn alágbe náà káṣẹ̀ sọ wípé àwọn alágbe yìí wọ́n pè wọ́n ní ní méje ẹ jẹ́ ká kọ́kọ́ gbà wípé ẹlẹ́à wà ní nínú wọn kákàngbà bẹ́ẹ̀ ni o àti ìsọ wípé bẹ́ẹ̀ gangan ni. Gangan ni ló ṣe rí o ṣùgbọ́n ká sì ẹ̀gbà wípé ẹlẹ́à tó bojú ó wà ní nínú àwọn alágbe yìí lóòótọ́ kí ló dé tó ṣe wípé ẹlẹ́à tó ń bojú nìkan ni ẹ̀rí fi píkṣọ̀ rẹ̀ sí síbẹ̀ lẹ́rí fi àwòrán rẹ̀ sí síbẹ̀ tẹ́ ẹ̀ fi tàwọn tí tó kù sí ṣe báwọn méje lẹ pé bó tilẹ̀ jẹ́ wípé níbi tẹ́yìn náà tẹ́ ẹ ti lọ ṣe ẹ̀dà ọ̀rọ̀ yìí wá ó ju méje lọ àwọn míì sí ẹ̀rín wọ́n pè ní mẹ́sàn-án torí ẹ̀yin kọ́lẹ́ kọ̀ọ̀kan sọ ọ̀rọ̀ báyìí ẹ̀yin kọ́ ni ẹni alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ sọrú ọ̀rọ̀ yìí mo máa ń sọ Yorùbá fún ìdí kan tí màá padà sọ ní ìsìn ṣùgbọ́n kí n tó wá mọ bọ́rọ̀ yìí lọ ẹlòmíì sọ pé àá kí ló wá wà ń bẹ́ẹ̀ látàrí wípé wọ́n kàn fi àwòrán ẹlẹ́hà síbi àwọn alágbe tó lówó jù lágbàáyé lẹ́yìn wá gbé sórí ẹ̀yin mùsùlùmí yìí wàhálà yín sì á pọ̀ báyìí pẹ̀lú ẹ̀sìn sórí kò rí bẹ́ẹ̀ o torí ẹlòmí ò sọ wípé ẹ̀yin náà lẹ́sọ̀ kan láìpẹ́ yìí nípa àwọn òṣèré sọ nípa àwọn tó lóṣèré ń de nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa eré tí àwọn òṣèré yìí tí wọ́n yà àwọn òṣèré orí tí wọ́n yà tí wọ́n dẹ̀ lu ẹlẹ́yà gẹ́gẹ́ bí ẹni tó ya wèrè èmi ò sáré bọ́ síta láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ kí ló dé òun ni wípé ẹni tí wọ́n kọ́kọ́ fi ẹ̀sùn kàn wípé òun ló kọ eré yìí èmi rí wípé òun kọ́ ló kọ eré náà òun sì kọ́ ló gbé eré náà jáde kódà òun kọ́ ló darí eré náà òun ló fà á tèmi ò fi dá sí àti fi ẹ̀sùn kàn arákùnrin náà torí wípé ẹ̀sìn Islam wa ó ní ká wádìí ohun gbogbo dájú ká wá fi èyí tó ń jẹ́ òdodo ká fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn wa ò kọ́ wa wípé ká ká mú èèyàn ká fi ẹ̀sùn kàn ní ọ̀nà tó ṣe wípé kò tọ́ so irú eléyìí èmi dá sí irú ẹ̀ láti fẹ̀sùn kàn ẹni tí kò dẹ́ṣẹ̀ lọ́nà tí kò tọ́ torí pé ẹ̀sìn wa ẹ̀sìn òdodo ni àwọn tí wọ́n sì bọ́ta tí wọ́n fẹ̀sùn kàn arákùnrin yìí ìgbà táwọn náà rí i pé òun kọ́ bó tilẹ̀ jẹ́ wípé fífẹ̀sùn kàn lọ́nà tí kò da ẹ̀sìn wa ó kúrò ojú sí i ìgbà tán sì rí wípé asóhunkọ́sẹ̀ ló kọ eré náà tán rí wípé arábìnrin míì ni òun ló kọ eré náà a rí àwọn tó ṣe wípé wọ́n padà bẹ arákùnrin òṣèré náà wípé má bínú àwọn rò pé ìwọ ni o kọ eré náà ni mo sì tún tún sọ o kò bójúmu náà ká sọ wípé a mọ̀ fi ẹ̀sùn kan aláìṣẹ̀ ẹ̀sìn wa kò fara mọ́ kódà èmi ṣe tẹ àtẹ̀jíṣẹ́ pélébé kan ní àsìkò yẹn wípé ẹni tí ẹ ń fẹ̀sùn kàn yìí òun kọ́ ló ṣe eré o ọ̀tọ̀ ni ẹni tó ṣe eré náà táwọn èèyàn náà sì bẹ̀rẹ̀ ìwádìí wọn lórí pé ta ló ṣeré táwọn wá rí pé ah ó ń tọ̀ nǹkan o àṣé ẹlòmíì ni irú nǹkan báyìí òun làwa gbé lọ́wọ́ á ṣèwádìí torí wípé a kì í ṣe alákatakítí ẹ̀sìn ṣùgbọ́n tá a bá rí wípé kò dá tó nípa ẹ̀sìn wa kò sí aburú nínú ká sọ ẹlòmíì wà ní sẹ́yìn nìkan ni ẹ̀yin mùsùlùmí kì í sọ̀rọ̀ sáwà nìkan ni sórí nǹkan tó bá jẹ èèyàn lógún èèyàn ò kì í fẹ́ káwọn èèyàn kí wọ́n fi ọwá ìdá kí wọ́n fi kàn èèyàn ò kì í fẹ́ káwọn èèyàn kí wọ́n fi ṣeré èèyàn ò kì í fẹ́ kí wọ́n fi ẹnu ẹ̀tẹ́ kí wọ́n fi kàn even ó lè rẹ́lómi tí ó sọ wípé ṣebí mùsùlùmí lèmi náà ẹ gbogbo tẹ́ ń sọ yìí ò lè tó bẹ́ẹ̀ wò ó mọ̀ dá lóhùn o so mọ̀ wípé téèyàn méjì bá wà tí wọ́n bá gba ọmọ lọ́wọ́ àwọn méjèèjì bóyá àwọn ajínigbé wọ́n jí ọmọ yẹn gbé bí ẹnì kọ̀ọ̀kan bí yóò ṣe tara sí ọ̀rọ̀ ọmọ yóò yàtọ̀ síra wọn bọ́rọ̀ ọmọ bá ṣe ká ẹnì kọ̀ọ̀kan lára sí náà ni ó ṣe tara tó even ẹ̀yin yorùbá náà lẹ́kùn sọ wípé ebi a máa pani bákan náà ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ rí yẹn kò kí ń ṣe kí ni o kò kí ń dunni bákan náà bá a ṣe mú ẹ̀sìn wa ó yàtọ̀ síra wọn o ẹlòmíì rí pé à ẹ̀sìn yìí pàtàkì mi ò gbọ́dọ̀ fọ́ kékeré mù nínú wọn òun lèmi wà o àwọn ní à mùsùlùmí wà láyé ti pọ̀ jù ẹ tó fún yín lápẹẹrẹ mi ẹ wo BBC yorùbá tá à ń sọ̀rọ̀ wọn yìí BBC yorùbá tẹ̀ ń wò yìí tí wọ́n bá tẹ àtẹ̀jíṣẹ́ jáde táwọn èèyàn táwọn náà wá ń dá sí àtẹ̀jíṣẹ́ náà tí wọ́n wá ń kọ èdè gẹ̀ẹ́sì síbẹ̀ BBC Yorùbá mọ̀ sọ wípé èdè Yorùbá mọ̀ dára púpọ̀ ẹjá ká mọ̀ fi èdè Yorùbá wa ká mọ̀ gbé lárugẹ BBC gan ka èdè Yorùbá tọ́rọ páwọn ń gbé lárugẹ wọ́n kà sí bẹ́ẹ̀ lèmi náà ṣe ka ẹ̀sìn tèmi náà òun ni mo ṣe kà sí kò lẹ́tọ̀ọ́ fún yín BBC Yorùbá kó ṣe wípé ẹni tẹ́wàá rò wípé ẹ lè lo àwòrán rẹ̀ nínú gbogbo àwọn tẹ́ ẹ sọ wípé wọ́n jẹ́ alágbe tí wọ́n lówó jù lágbàáyé yìí òun wá ni ẹni tó jẹ́ ẹni tó bojú sẹ́wọ̀n pé túmọ̀ rẹ̀ ni wípé ẹ ti fi tánìṣì ímẹ́jì pé ẹlẹ́à tí ń ṣe kí ni o ti ń tọrọ agbe òun rèé o bí sì ṣe máa di nǹkan lọ́pọ̀lọpọ̀ ọgbà náà nu ẹ wo nǹkan ṣe ti rí òun rèé o ẹlẹ́à tí wọ́n gbé síbẹ̀ nìyẹn láti fi sọ wípé ó ń tọrọ agbe bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tí wọ́n wà ní orí ìlà pé wọ́n ń tọrọ agbe tẹ́ ẹ fẹ́ sọ yìí kìí ṣe ẹlẹ́à nìkan ló wà ń bẹ̀ débi débi gan ẹlẹ́à yìí gangan fúnra lára rẹ̀ tẹ́ ẹ fi píkṣọ̀ rẹ̀ sí ẹni tẹ́ ẹ àdírẹ́sì yìí sí ẹlẹ́à ni nínú àwọn méjèèje tẹ́yìn mú wá mo yàn pé wọ́n ju méje lọ ẹnìkan bẹ́bẹ̀ tó ń jẹ́ Simon Wright ọmọ India ni Simon Wright Simon Wright kí ló dé tẹ̀ fi fi àwòrán tiẹ̀ síbẹ̀ ṣe báwọn kan ni wọ́n kọ́ yìí ni wọ́n kọ orúkọ àwọn èèyàn tí wọ́n lówó jù lá tí wọ́n jẹ́ àwọn tó ṣe wípé wọ́n ń ṣe ìtọrọ tí wọ́n dẹ̀ lówó tí wọ́n dẹ̀ dákọ̀ àwọn mẹ́sàn-án wọn ò fi àwòrán ẹnìkankan sí nínú gbogbo wọn o nínú wọn òun náà pe Simon Wright ẹnìkan dẹ̀wà tó pè ní kíni o Isha Isha yẹn òun ni àwọn eléyìí dọ́gbọ́n gbé wá ní kíni o ní ẹlẹ́à tẹ́wá lọ fi síbẹ̀ mo rò pé yé torí wípé kíni o ara Saudi ni tó dẹ̀ mọ́ tọrọ owó ní kíni o ní Jeddah mo rò pé yé bákan náà ni Sam Baji Kali ìkan náà tó nìyẹn ẹ̀hẹ́n ìyẹn ni ara India ẹgẹ́ ti ní ìsìn báyìí ìkan wà bẹ́ẹ̀ Bharat Jain àwọn ará India sì ẹ̀ pọ̀ nínú àwọn èèyàn yẹn dáadáa Safatai Devi ara India òun nìyẹn náà àwọn kan náà kọ àwọn nǹkan tó ṣe wípé wọn ò gbé àwòrán ẹlẹ́à síbẹ̀ kí ló dé tẹ́yìn fi rò wípé àwòrán ẹlẹ́à òun ló bójúmu fún yín láti ṣe kí ni o láti gbé síbẹ̀ kò bójúmu kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ àwọn kan wà sọ pé ee. Hey, àwọn mùsùlùmí yìí sáwọn nìkan ni ó ti pọ́n mọ́ wọn jù ṣe ráwọn tí bá ń sọ bẹ́ẹ̀ ẹ má dá wọn lóhùn o ẹ má ṣe kí ni o ẹ má dá wọn lóhùn ẹ tí mo fẹ́ pè lọ́mọ India yẹn ó ní Bharat Jain mo fẹ́ pè ní kí ni o ọmọ India mo rò póye Bharat Jain tí mo bá rí okọ̀ náà tí mo bá rí pè dáadáa kí mo pe o Bharat Jain òun lórúkọ rẹ̀ tí mo pè ní. Ni eh, Simon Bright yẹn ó ní mo lọ gbókọ rẹ̀ sí bara eh, Bharat Jain yẹn ọmọ India ni ẹlòmíwá ni ah, àwọn mùsùlùmí yìí ó ti pọ́n mọ́ wọn ju kí náà ti ṣe ní ìsìn mo ti sọ síwájú ọ̀rọ̀ a ẹni jù rẹ ni lọ ẹ wo àwọn tó jẹ́ àwọn eléégún ní àsìkò tí wọ́n ń pe ẹnìkan nínú àwọn òṣèré náà ni o táwọn mùsùlùmí náà ń pariwo wípé ẹnìkan lo ẹlẹ́hà wọ́n wá ń pariwo nínú àwọn òṣèré tẹ́ náà ni. ó egungun wípé egungun ń bá èèyàn lájọṣepọ̀ nígbàlẹ̀ àwọn elégúngún sì dìde sí wọn ní tó ṣe yẹ kò bá kíní ìṣẹ̀ṣe àwọn mu kó gbọ́dọ̀ tọrọ kíná tí ń pè é ó gbọ́dọ̀ tọrọ eh, ó gbọ́dọ̀ tọrọ àforíjìn lọ́dọ̀ kíni o lọ́dọ̀ egungun lọ́dọ̀ egungun ni o egungun egungun là ń sọ o. tí mùsùlùmí bá wá sọ tiẹ̀ pé à ń tẹ̀ ń ṣe yìí nípa ẹ̀sìn yìí ń táwa rò wí pé kò bójú mu ni mo rò pé ń táwa rò pé kò ṣe kí ni o kò bójú mu ni ẹ wà ní à àwọn alákatakí tí ẹ̀sìn wọ́n tún ti dé o sẹ́rí Simon Wright yẹn mo rò pé ó yé ń tiẹ̀ Simon Wright yẹn London òun lòun wà ní tiẹ̀ mo sáfẹ́ rántí ibi tó wà London òun lòun wà tó ti fi ṣe kí ni o tó ti mọ́ tọrọ tó ti máa tọrọ owó ẹnìkan tó fẹ́ wà ń bẹ̀ nínú wọn tó jẹ́ iyíṣà yẹn àwọn náà pè ní ará Saudi Arabia kí ni ẹ̀rí tẹ́ ẹ ní wípé ẹlẹ́yà ni tó bá ṣe ẹ̀wà jẹ́lẹ́yà gan ká sọ pé ẹlẹ́yà ni sóhun lèyí tẹ́yìn gbé píkṣọ̀ rẹ̀ síbẹ̀ yẹn torí pé tẹ́ ẹ bá lọ tẹ̀ ẹ́ sí orí afẹ́fẹ́ tẹ́ kàn tẹ́ iyíṣà yóò gboríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń tọrọ owó wá tí wọ́n ń tọrọ owó wá tí wọ́n jóbìnrin ẹ̀ẹ́n mo rò pé èyí tó tún wà bẹ́ẹ̀ ni pé sẹ́ni yìí gan tún ni alákọ̀ọ́kọ́ lórí líìsì ni ń kọ́ lórí orúkọ tẹ̀yìn gan tó Bharat Jain tó jára India wà tó ṣe pé ẹ lo picture tiẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó kù pátá ẹ fi picture yìí gan tẹ́ ẹ fi lọ gbẹ́lẹ̀ ayẹ̀ sí i àwòrán tẹ́ ẹ fi gbẹ́lẹ̀ ayẹ̀ sí i kò sí níbi ó kọ ìṣà yẹn gan kò sí lóko ẹnìkankan ẹ kàn mọ̀ọ́mọ̀ fi sí i bíi thumbnail bíi picture tó kàn máa bíi àwòrán tó máa gbé wá fún àwọn èèyàn tó bá ti fẹ́ kílìkì lé lórí Why kí nìdí tó ṣe wípé afẹ́mọ́ jẹ́ pé a lọ gbé nǹkan wá táyé wàá mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ táyé mọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ fàwòrán rẹ̀ fi rẹpísẹ́ńtẹ́ fi ṣe hmm, àkíní fún gbogbo àwọn tó ń tọrọ owó yìí pátá kò sínú àwọn tó ń tọrọ owó ẹ mọ̀ ṣe báyìí kò bójú mu mo sì rí náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń dá yín lákẹ́ wípé wáyé tó ṣe wípé ẹlẹ́àlẹ́lò ẹlẹ́àlẹ́lò èmi tún tún sọ fún yín o BBC Yorùbá tẹ́ ẹ bá rẹni tó ń sọ fún yín pé ah wàhálà mùsùlùmí ti pọ̀ jù sẹ́sìn wọn nìkan ni bó ṣe jẹ́ pé máa ká ẹ̀yin náà lára bó ṣe jẹ́ pé máa ká ẹ̀yin náà lára yẹn téèyàn bá tẹ Yorùbá tó bá tẹ èdè Gẹ̀ẹ́sì tí ò tẹ Yorùbá èdè lásán ni o ká tó wá sọ nǹkan tó jẹ́ sìn ẹ wà àwọn elégúngún tí mo sọ èèyàn méjì ni wọ́n halẹ̀ mọ́ ń gbà yẹn wọ́n halẹ̀ mọ́ kan tó ń pè ní alápè ní òòṣà mo lè dárúkọ torí wípé ìlú mọ̀kánná làwọn tá à ń sọ yìí wọ́n halẹ̀ mọ́ wọ́n halẹ̀ mọ́ tó dẹ̀ bọ́ tàbá yìí tó tọrọ kíní lọ́wọ́ wọn obìnrin tó wá jẹ́ pò gangan ló ní eré orí ìtàgé náà òun náà tún bọ́ ta tún sọ pé ẹ bá mi bẹ̀ wọ́n kàn mọ́ pa mí o tó bá wá jẹ́ àwọn mùsùlùmí ńkọ́ even tí mùsùlùmí bá fẹ́ kọ̀ rẹ́ tí tó bá fẹ́ ṣe àtúnṣe fún yàn tó bá ṣàṣejù àwa mùsùlùmí ò tó sọ pé àṣejù lélẹ̀ bẹ́ẹ̀ láṣẹ láwọn tó sọ nígbà tí wọ́n ṣe àfitán ṣe ìfikàn tán fi ẹ̀sùn kan arákùnrin tán rò pé òun ló ṣe eré ọjọ́ sí tí èsì ìṣòwò tarí làwọn mùsùlùmí tó sọ wípé ah n tó ṣe yìí n tó bí wàá téèyàn tẹ́tì nìyẹn ikú ní okínní àsọ pé kò bá ẹ̀sìn wa mu ká fẹ́ ṣe àtúnṣe fún yàn ká mọ tẹ́tì rẹ̀ pé àyín ah, tó ṣe yìí kíní kan ẹ ká bá wọn wí ká sì kọ̀rẹ́tì wọn pé wọ́n lè mọ̀ mọ̀ so BBC Yorùbá àwọn nǹkan báyìí nǹkan tí ò dáa ni ẹ̀yin náà sì mọ̀ pé ò dáa torí pé alẹ́ tẹ́ ẹ fi sí kò sínú gbogbo wọn ẹ kò yàn bíi méje píkṣọ̀ tẹ wá kàn fi síta lásán ìgbà tẹ́ ń kọ́kọ́ gbogbo wọn nínú níìsì yín kò síbi kankan tẹ́ ti fi píkṣọ̀ ẹnìkan kankan síbẹ̀ ẹnìkan báyẹn fi àwòrán rẹ̀ síbẹ̀ wáyé tó wá jẹ́ pé ẹlẹ́à ẹlẹ́ wá dìdí gbé jáde tẹ́pẹ́ tẹ́yìn bá ti fẹ́ kọ́ fẹ́ ka news yẹn o ẹlẹ́à tó bojú tán fẹ́ fún lówó lẹ́yìn tó bojú òní ò kọ́kọ́ gbé wá irú nǹkan báyìí nǹkan tí tí kò dáa ni ẹ jọ̀wọ́ àtẹ̀jíṣẹ́ ẹ jẹ́ ká bá wa fi ránṣẹ́ nítorí fẹ́ mọ́ lo yorùbá yorùbá yorùbá bá mi ni wípé torí àwọn bbc yìí ti yorùbá yìí so ẹ̀hán nífẹ̀ẹ́ kéèyàn máa sọ èdè yorùbá pọ̀ àtẹ̀jíṣẹ́ ẹ bá wa fi ránṣẹ́ kó dé kí ni o ẹ̀sìn wa nínú ìjagun sójú ọ̀nà ọlọ́ọ̀ba òun náà ni ta bá rí nǹkan báyìí ká kọ́ kò dáa kò dáa téèyàn bá ní but àwọn tó jẹ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọn èé ṣe báyìí ní tiwọn wò ó táwọn ìbá ṣe bẹ́ẹ̀ àwọn náà lẹ́sìn wọn tó ń pè lẹ́sìn ẹ̀sìn Islam tọ̀dọ̀ tèmi lèmi gbà wípé kò ṣe kí ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ mo rò pé kò ṣe kí ni o kò yẹ kí kó rí bẹ́ẹ̀ ẹ̀sìn mọ́ọ̀dì wà lálákatakítí mi o gbé bbc ṣépè ní ìsìn báyìí mi o sọ tí ò dá ń mo kàn wò wípé èmi náà ní ráìtì mo si leto ati ìjà fún kí o ẹ̀sìn mi gbogbo àwọn tẹ́ ẹ fọ́kọ wọn bẹ́ẹ̀ ẹ fàwòrán wọn bẹ́ẹ̀ wò ẹ fàwòrán wọn bẹ́ẹ̀ tẹ́ bá sì gbé kínní tẹ́ te tẹ̀ sí orí Google ẹ̀rí tó máa gbé àwòrán àwọn èèyàn yìí wá àwòrán wọn wálé ọkọ̀ kan wípé ẹni báyìí ní ń jẹ́ báyìí o ẹni báyìí ní ń jẹ́ báyìí o tẹ́ bá débi ẹni tó ní Isha tó sọ pé ń gbé ní ìlú Saudi Arabia yẹn ẹ̀ ní rí kán fàwòrán tí BBC fi sí ẹ̀ ní bá ń bẹ̀ ẹ̀hẹ́ ní bá ń bẹ̀ ibi ti bá wòrán yẹn ẹ̀ bá lórí another BBC news mi tí ètò ń ṣe ti Yorùbá mo ti wádìí wọn débẹ̀ hàn mo rò pé ó yé ẹ wá lọ gbá wòrán kò bójú mu ẹ̀sìn wa ni ẹ gbìyànjú kẹ yọ kúrò ẹ kí ni ẹ gbìyànjú kẹ yọ kúrò abẹ Allah subhanahu wa ta'ala kó ṣe wá lẹ́nu tó ṣe wípé ìgbà tí wọ́n bá ń fi ìyẹpẹrẹ kan ẹ̀sìn rẹ̀ yóò lè bọ́ta kó sọ̀rọ̀ lórí ẹ̀ tí wàá lè bọ́ta kó sọ̀rọ̀ lórí ẹ̀ kò tún ní jẹun tí ó tún máa sọ wípé kí gan ni ẹ ti le jù kí ló wà ń bẹ́ẹ̀ só yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá mọ̀ wà wọn BBC yìí o nígbà tí BBC fẹ́ ṣe àfihàn ìròyìn míì ní ọwọ́ ìrọ̀lẹ́ yìí ṣe ni wọ́n fi nǹkan kun ojú àwọn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí nípa wọn èyí tí wọ́n pè ní torí two hundred thousand ni mo ṣe lẹ̀dí àpò pọ̀ mọ́ ajínigbé láti jí bàbá mi gbé àfúrásì ló sọ bẹ́ẹ̀ wọ́n wá fi nǹkan kun ojú wọn wọn ò fẹ́ káyé ó de kí ni o kó dá ojú wọn mọ̀ wá ìta sí yẹn ẹ wá mọ̀ sọ pé ṣèbí ayé ò rojú ẹlẹ́hà náà irọ́ kò dìgbà tán bá tó rojú ẹlẹ́hà tó bá sáà ti bojú àpẹẹrẹ símbọ̀ ni fún kí ni o ẹ̀sìn tiwa ẹjọ́ torí tọ́lọ̀ ẹjọ́ torí tọ́lọ̀ ẹ jẹ́ ká mọ̀ mẹ̀sìn lẹ́sìn ká sì mọ ọmọ ẹ̀sìn lẹ́sìn o torí tọlọ́run la fi bẹ̀yìn BBC torí tọlọ́run la fi bẹ̀yìn ẹ bá wa fàtẹ̀jíṣẹ́ yìí ẹ bá wa fi ránṣẹ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.